Maman tu tapais, j'ai eu des fiers, et le lo magie. Daddy go spend, yeah, this swag on a rare, Bosco la paix. What's my name? But daddy, big tunes, got the clock banging. Let's They can get gum, Sally. Right. So I'll be back. What's my name? Daddy, big Stop now. Why are you touching me now? But you know I need you. I want to be. tí mò lọ mo ṣèlérí fún ẹ pé mò ń padà bọ̀ wọ́n náà dẹ̀ ṣèlérí fún mi kó máa dúró dé. odidi oṣù mẹ́jọ ni mo fi dúró dé mi ì nǹkan kan. you didn't try enough. is this us? have you forgotten so soon the beautiful moments we shared together? ìgbà tó wọ ilé iṣẹ́ ló máa gbé síwájú kí la wá ṣe bí báyìí. okay ọ́ ni mo tá ṣe tell me ṣé òkúta la ń lọ ni. now. Are you serious? Yeah. Shebi, I'm a wa ní pé tójú bá yẹ jù kó máa yẹ You don't do well in the past. Furara ara kèrè gbé ẹ ló máa júwèé bí ti máa tó kù